wípé kó má fọ́ ìkòkò tó mọ́lẹ̀ tó mọ́lẹ̀. jẹ́bẹ́jì ni ẹ. ìgbà tí mo wá jẹ́bẹ́jì nǹkan tó lè ṣe wádìí mi lọ́nà. yé sórí kórè ẹ ti dàrú. yàtọ̀. gbà lọ́wọ́ mi kò mú. ẹ má gbà á àmọ́ tó bá wù yín tẹ́ fẹ́ wo ọmọ tí ààrẹ ò yá yẹn sàn ẹ sọ fún ìyá ẹ kó tọ̀ sínú iyẹ̀pẹ̀. tẹ́ bá fẹ́ kára ọmọ yín yá ẹ sọ fún ìyá ẹ kó tọ̀ sí yẹ̀pẹ̀ kó bu yẹ̀pẹ̀ yẹn kó fi sí lẹ́nu. what is i love that. igi ajé òun ni ọmọ ẹ use your brain. ṣẹ́jà oṣù tó gbélé lọ́wọ́ tó ń parí tó ń dẹ̀rù one thousand ṣó bẹ́tà ju kọ́pìnì tẹ́bi sí tó máa rí millions táwọn èèyàn máa pín wálé táwọn bá rí yẹpẹ̀ lẹ́sà tó máa fọ́ respect. káàtì ẹni wọn forúkọ mi sí kókò ṣe bá náà wọn kọ́kọ́ forúkọ àwọn sí pé àwọn fẹ́ máa wo èèyàn sàn ṣe bí ìbá ìbẹ́ta. yàrá yàrá yàrá. bámi lóye Bámilóyè. èmi mọ̀ yín èmi lè mọ̀ mo mọ̀ yín ẹ kò gbàdúrà fún mi. sẹ́ẹ̀rì ah, emèrè ni kò bá jẹ́ mèrè mo lè fẹ́. ọ̀hún ah, lọ́sọ̀ pẹ̀lú. a lè gbélé sí ilé abáyé. ọkú tó ń pẹ́ mi yẹn wà lára kan tó bí mi inú. dadi èmi èmi èmi tó ẹ mo tọ́rù wọ ẹ̀bí. <laughs> mo tẹ́ mi ẹjọ́ ẹ sá. orí pé bàjẹ́ yẹn ń da ẹ̀ láàmú èmi ní bọ̀dá. ṣé o lè fún mi ní one point five million. mo lè san three million láti fi ọmọ yín mo lè san three million. bí kò tiẹ̀ dá olóhùn tó ń gbọ́ kọ́ wọ́n sàbẹ́nu. ẹ lè pẹ́ nítorí wípé àga ẹ̀ wà bí olórí tiwa ni. <laughs> má jẹ́ mu ṣì jẹ́ kí n fọmọ kékeré jẹ oúnjẹ tó dára ni. dákun bẹ́ẹ̀ mi. ìmísí látòkè kó sẹ̀ sórí mi láàrin àwùjọ lẹ́gbẹ́ lọ́tún kan máa fohùn rere wá mi ni. dákun bẹ́ẹ̀ mi. àní ìmísí tó lágbára ju kó sẹ̀ sórí mi kàn fohùn rere ńláńlá wá mi rí dákun torí wípé ọmọ ńlá ni mí orí mi ó dorí àpèsè. Please come in. Wale wale. You are welcome to my office. Hmm? Hmm? Hmm? Beautiful office. Wow! <laughs> Thank you very much. <laughs> Please sit down and make yourself comfortable. You know me, don't pé you like my office. Thank you. Sit. Uh, uh yes, yes, yes. Come in. Do this, sir. Yes. Sorry, sir. Just sir, a lot wà láti ń dá dúró lẹ́yìn. Kó tó di pé máa busy, a need that kẹ́ bá wa attend kó tó di pé àwọn client wọn máa bínú ni sà. ǹjẹ́ ìwọ mọ̀. oh i don't know him. ìwọ nǹkan ṣé o mọ òun. no sir. o mọ. no sir. sori wọ́n máa ń fi adjective kan qualify àwọn kan àwọn igun tó bá léwèrè stupid. i'm sorry sir. you are so stupid seriously. And you are a senior staff in this company. O more work ethics. Hmm? Mo wọlé. eventually by the time my guest leaves me, you're just they be mi ò dé ṣì yọjú sáwọn client? O débi orí pé mo lálejò o dé bẹ̀rẹ̀ sí tu. I'm sorry, sir. Ọdẹ. And um, just wait, don't go yet bó o ṣe jẹ́ senior staff tó lórí òpè yẹn máa jẹ́ kórè ẹ pé mọ̀dẹ́à um, kí ló ní yóò fẹ́ hmm? anything you want tó lóun ló máa lọ rà. Hmm. You sure? Yes. Are you sure? Yes. Ẹyin kò sí problem. She's okay for now. But anytime tó bá ní láti lọ ra kọ̀ọ̀kan, ìwọ ló máa lọ Get us from the office. Get us. abaniláyò <laughs> jẹ́ màdé má bí dọ̀ o sọ pé o fẹ́ wọn kò fọ̀ náà. ok. o máa fẹ́ nǹkan kan nísìn a woman tí mo mọ̀ hmm? just give me five minutes jẹ́ kí check bóyá o ṣe wà mẹ́. Hmm? I will give you something special. <laughs> Make yourself comfortable. <laughs> ọmọlá ó yẹ̀yẹ̀ rí yẹ̀yẹ̀ alápẹ̀pẹ̀ má sọ bẹ́ẹ̀ jóná ọmọ yóò mọ owó lò tó bá dọ́wọ́ ẹ̀ tán ó má mọ owó lò ọmọ ni ẹ́ hmm. <laughs> mo wá rí ìwọ náà ṣe rọ́lọ̀ tó rọ́lọ̀ tó rọ́lọ̀ ìwọ ló rọ́lọ̀ ṣé ọmọkàrákùnrin tó wò yìí èmi ni mo tá ìdí kan níbi tó wà máa sáré bọ̀ lọ́dọ̀ ẹ̀ gbogbo tó orí tó ṣẹlẹ̀ pátápátá èmi mọ́tò mọ́tò nítorí bí kò lè ṣe kíni kó o lè mọ̀ pé ẹja ńlá òun ni àwọn ẹ̀ ṣe kíni òun ló gbé ó yẹ̀yẹ̀ rí yẹ̀yẹ̀ alápẹ̀pẹ̀ fásọ̀fẹ̀gù náà wọ́ ohun tó o bá fẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ béèrè lọ́wọ́ ẹ̀ tó o bá béèrè kan lọ́wọ́ ẹ̀ tí o bá ṣe é ojúmọ́ ọ̀la ò ní mọ́ ilẹ̀ ọ̀la ò ní mọ́ nítorí ó dá lójú bẹ́ẹ̀. wo bí o ti bọ́ sínú ọ̀la gidi o máa gbádùn bí ìrà tó wà nínú ṣúgà ọmọlá orin tó bá ti wàá ṣe fún ẹ tán ohun tó bá fẹ́ kí ìwọ náà ṣe fún ọ tó bá fẹ́ gìn jẹ́ kó gìn tó bá fẹ́ rún ẹ̀ jẹ́ kó rún ẹ̀ tó bá fẹ́ là jẹ́ kó là ẹ̀. kò sùn tó gbílẹ̀ tí ò ní ṣe fún ẹ̀ ó yẹn yẹn rí yẹn yẹn. I was so happy àmọ̀là gidi ni kò dẹ̀ sí combination ọbẹ̀ tó fẹ́ tí ò sí mbẹ̀ gbẹ̀gìrì ìwé ìdò everything <laughs> mo ti rán wọn eh? and then mo mọ̀ pé ó ṣe é ṣe kó jẹ́ pé eh, rice àbí tree ló máa fẹ́ kán lọ ọ̀gbọ̀n kan bẹ́ẹ̀ no just try this you <laughs> in fact you no regret it ah but kí ló dé ojú ẹ kọ́ lọ́wọ́ dé hope all is well. <laughs> èmi ò ní ní interest nínú àmàlà yẹn o. kí ló dé. <laughs> ṣé tí n bá sàn kan tí mo fẹ́ fún yín ṣé ẹ máa lè ṣe ṣá. ah why not kí ló <laughs> this is my office. ṣé tí n bá sọ pé kẹ fún mi ní two million ati moto ṣé ẹ lè mi. two million àti mọ́tò. Um, my dear ṣé ko jù bẹ́ẹ̀ lọ ṣé nǹkan tó fẹ́ nìyẹn. <laughs> okay. I will transfer the two million to you now. Surely ti mọ́tò will promise pé nìyí. Bet kò ní ju ọ̀sẹ̀ yìí lọ. <laughs> Ìwọ fún mi. Oh yes, ìwọ ìwọ ìwọ farabalẹ̀ kò ríran o. <laughs> Oya, fi account details ẹ síbi. Ah, yeah, hello. Ṣàlàáfíà. <laughs> Um, <clears throat> mo rò pé ó yẹ kó ma gbọ́rọ̀ mọ́tò níwájú lẹ́yìn. Èmi ni bọ́sítà mo tara ẹ̀. Bábọ̀ <laughs> bábọ̀ bábọ̀ bábọ̀. <laughs> Ọmọlúwàbí. How are you? Ah, ah, mm, mm, mm, Kò yẹ Ah, ọmọ náà rí sálàáfíà ni ẹ tálàwọ. èmi lẹ́gbọ́n ẹ̀ òun náà bí lèmi. èyí lẹ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ni sà. ṣe fẹ́ gbọ́ tẹ́ bá ń gbọ́ bíútì bíútì ilé yìí ń bí ló ń gbé kí ló dé ah, ah, ibi iná bí bíútì sí you guys are just too pretty bẹ́ẹ̀ ṣe wá rí ọ̀rọ̀ ẹ̀mí sóhun ìgbín tẹnumọ́gi ògùn ni. <laughs> Um, uh, not really. ọlọ́run àṣẹ láìpẹ́ sá. ṣe láìpẹ́ láìpẹ́ <laughs> tó o me. ń gbọ́ wípé èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi <laughs> you know what this is your car. What mọ́tò yìí. you're shocked <gasps> this is her car. tó ń ṣe mọ́tò yìí pọ̀ fún ẹ. sísá mi kò pọ̀ máa wà á. mi ṣe mo ní mọ́tò yìí pọ̀ ah, fún ẹ. sísá mi kò pọ̀ sí ẹ. nọ́nà ẹ má dráàgì ẹ o mọ́tò yìí ò pọ̀ fún kò ń gbogbo òde tí ì rí nǹkan kan tó pọ̀ nítorí mo sì máa kọ́lé fún. <clears throat> you know what? Uh, ogbon mọ́tò wa wọ́n ti kọ́ mi wọ́n ti kọ́ mi díẹ̀ díẹ̀ bọ̀ màá wà má lè wà. Oh, oh, ok ìwọ ń kọ́. Ah, aha that's good nǹkan tá a bá ṣe nìyí ẹ jẹ́ kí wájọ wọnú mọ́tò kébì gbé yín dé junction from junction lèmi máa bọ́lẹ̀ màá wá gbé ọ̀kadà lọ síbi tí mò ń lọ. àbí báwo lẹ ṣe lọ sí. Oh, that's good. you won't get into the car. Love, <laughs> Mustafa. <laughs> Yeah! Yeah! Yeah! Yeah! What happened? Yeah! Gbà mí! Gbà mí! Yeah! what, what is it? Like, Nine million! What? Mo kàn dédé, mo ń realize lórí fóònù mi. Ta mo fún nine million? Nine million! Ayé mi ti bàjẹ́. I lost nine million. Hold on, hold on, please. Ta ni mo send nine million sí? Nine, nine, nine million? Yes! Ah! Ayé mi bàjẹ́ relax, relax. Your health. Your health. Ah! Torí Ọlọ́run. Mo ti send earlier tó jẹ́ pé aláti ẹ̀ṣẹ̀ ń wọlé ni. Ah! Irọ́. Ah! Ayé mi bàjẹ́. Mi ò send send body. Hold on, hold on. Mi will send the sí yàn. Ah. Nine million. Oh, okay, okay, you know what? This is what we're going to do. So, Timo, I would have asked you to call your account officer, but till about Timo, that'll be the first thing we'll do. I'm an account officer. That was Ilé Timo Kini. I'm going to call him right away irọ́ ni lẹ́mi eh, lọ ah, irọ́. ọmọ ọlá ọmọ owó ọmọ iyì ni kò ṣe ní olúwa mi. ẹ wá kárí mọ́lẹ̀ rẹ̀ ẹ wo ohun tó jẹ́ kẹ́ ẹ bá mi lé tí ẹ ti fi rí mi ní báǹkì ni pé mò ń dúró de àwọn soldiers tí mò kó bọ̀ ní ọ́fíìsì yìí. actually sir àtìgbà táwọn náà ti find out lọ́kàn àwọn ti balẹ̀ sir ṣẹ́rí document tó wà lọ́wọ́ wa show pé ẹ̀yin lẹ actually carry out transaction yẹn lórí mobile app yìí and um, one more question sir ẹ eh, sir ta ló tún mọ̀ wá pé ni sir. honestly you are stupid. no no look at the question you just asked you are very very stupid. wípé orí mi ti dàrú mo máa transfer nine million bí o dẹ̀ ní í mọ̀ àbí pé bóyá mo careless with my pin wọ let me tell you this kò sí ẹni náà láyé tó mọ pin mi including my wife àbí o mọ pin mi. yes sir yes sir yes sir dean tí ẹ bá tẹ́nibodò bá pin yes. then we have a problem sir. Oh, because any problem. information tani ní bank it shows clearly that you transferred that money. Sir, I want you to think about it. Ebami Finuro, the person you transferred that money to, because we, we can actually see that that money left your account, but we don't know where exactly. It's your way and loss, sir. Hey, Joe, sir. Wait. Then you can see that you guys doesn't know what you're doing. Wait, as a banker, first time, Timabolayemini, we pay a customer transferred money. Eh, the mobito yellow. Ha! Ẹ ti jẹ gbèsè. Ẹ ti jẹ honestly ọlá ìyàwó mi lẹ ń jẹ. ọlá yẹn dẹ̀ ni kò máa jẹ lọ because I can make sense of everything they've been saying ah báwo ni o ṣe ń transfer owó láti àkáǹtì ẹ kó dẹ̀ máa wọ̀ bí tó lọ I checked through your phone mo check app tó wà lórí phone ẹ I realized that you transferred that money from your account only that a lè mọ bí tó transfer owó lọ ni ah èyí ò kí ń jẹ̀jẹ̀ bí o. wait o support wọn bi you are supporting them guys stand up wait want you to listen and listen good. Nǹkan tí mo plan pé máa ṣe ni máa ṣe. Mark my words, my gba orúkọ báńkì jẹ́. Sójà tí mo máa kó wá yẹn One hundred less than two hundred. Máa disrupt activities yìí and I'm going to dent the image of your bank. Well, and I'll be there to tell the soldiers pé ìwọ ni kò check ààrẹ kó ronú jinlẹ̀ bí tó send owó ẹ̀ sí. Ah, there's enemy within. What are you still waiting for? Get out of my house! Sorry ẹ ẹ wo ẹ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ mọ́ láyé yín èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ ẹ ti ẹ ti kàn dé nínú yọ èmi lẹ bá ṣe kò sí wàhálà kò sí wàhálà. Banji ronú níbo ló send owó lọ níbo ló transfer nine million naira lọ think about it you need to sit down and think. you don't seem to know what you are talking about. I, I, I still have a question for these idiots. I still have a question. kí ni ìṣẹ̀lẹ̀ gangan tá lẹ béèrè kí lẹ fẹ́. àyànbalẹ̀ náà kí ló ṣe ẹni tó nílé gbogbo dé kò rẹ̀ yìí. bíi ah, ah. ti báwo ṣé ilé ìtọ́wọ́ sọ pé ń pé tí ò délẹ̀ tí ò ní nífi ẹnu lé ni àbí ẹ̀yin tẹ́ ẹ wọ góòlù sọ́nù tẹ́ tí ò bára wọn mu sẹ́yìn nífi ju ẹnu lé mo ní tààlẹ̀ béèrè kí lẹ fẹ́. mo ọ̀gbẹ́ni pé ọ̀gá ẹ̀ sì takùsọ pé wọn mò ń béèrè wọn yẹ. ìwọ wo ta ni wọ ta ni wọ. like calm down lọ sọ fún wọn báwọn ọdún méjì kan wà ń tàwọn ń béèrè wọn. what is all this problem. I don't understand. Ẹ ní sọ fún ṣọ́. We will settle ah, get to the office. Hey, Ẹ gentlemen gentlemen um, I still have a question to ask him. Now boye yilema lẹ máa boya ni o bóyá manager yín ni I don't know. Sọ̀rọ̀ mi yìí. Eh, eh, please who are these people? ta lè béèrè kí lẹ fẹ́ gangan. mo ti béèrè lọ́wọ́ pé ta ni ẹ béèrè wọn ò sọ fún mi o wọn ò dákọ̀ wọn o wọn ò um, eh, ladies ta kí lẹ fẹ́. èmi ni sà èmi àwọn ilé ìyàwó ẹ yà wèrè ni mọ̀ yín níbo. look here èmi ò sọ wípé ẹ bóyá bákan bákan kò síbi tá a ti ń kàdé yálẹ kò sẹ́ ọmọkùnrin tí ò ní girlfriend bet kó tó di pé àdúrà gbà lé mi lórí ni mo ti ṣe gbogbo yẹn last. not now sọ̀rọ̀ mi yẹ yín now bóyá ẹ ṣe ibi tẹ́ ń lọ ẹ ṣe mistake nítorí mi ò mọ̀ yín mi ò dẹ̀ rí yín rí. dádì bébí àbúrò mi ni ẹ má ṣe báyìí. bébí wèrè wo tẹ́bí bá ń pa bébí lọ fún lóúnjẹ lọ fún lọ́mú. if you stay a minute longer you are going to be highly embarrassed. get out here. ẹ̀yin ọba máa lọ ẹ dúró ẹ̀yin ọ̀sẹ̀ dúró. sísá mi nǹkan kan ṣì ń rú mi lójú lórí ọ̀rọ̀ máa yìí o ṣé kò rántí wa lóòótọ́ lóòótọ́ ni àbí ó kàn ń pretend torí ìyàwó ẹ̀. ó yẹ kó àwọn worried kó àwọn understandable but ṣé wọn náà gbọ́n kan tí màá yẹn sọ lẹ́ẹ̀kan tó sọ wípé òun wà blunt tó yẹ pé òun kò sí nǹkan tó ń wọlé ṣe pé àdúrà ìyàwó òun òun ló gba òun lẹ bóun ṣe wà yẹn bá tètè wípé ó tiẹ̀ fẹ́ ṣe ni pé òun ò mọ̀ wá rí lójú ìyàwó ẹ̀ ṣe bóyá kó sọ pé ká máa lọ ká máa lọ òun á rí wa létà ẹ̀. ihin kí ló tó fún wọlé wọ dànù bẹ́ẹ̀ yẹn bí ajá. tún ṣe ó farabalẹ̀ ṣòro tó bá náà mọ̀ wá mọ́ kó má mọ̀ wá mọ́ o tó bá dẹ̀ fẹ́ pretend forever ni kó má pretend lọ kó má kàn wá lọ́jọ́ kan kó sọ wípé o ṣẹ̀wọ̀n òun fẹ́ àgbà mọ́tò ń ẹ̀ so gbogbo bí táà ti wá gbé mọ́tò tá a ti fi ṣakọ́dé àwa fẹsẹ̀ rìn débẹ̀ ọlọ́run má jẹ́ ká rí yẹn o. tó bá kẹ́ni tiẹ̀ ọlọ́run á tẹ̀mí fún wa tó bá dẹ̀ jẹ́ wípé máa ṣe wá lóore á padà wá kí lẹ wí. táyà yín ti jò mí tọrọ owó lọ́wọ́ yín táyà yín ti jò ni. jò bíi ti báwo ah, táyà tó jò dà ṣé èyí táyà kọ̀ọ̀kan ah, táyà ah, náà. tani mo wò yìí fún mi fún mi. ìyá tó mẹ́ta. ẹkú ìjọ mẹ́ta ẹkú ẹ̀yìn náà ìbéèrè kí ló tó ti pásítọ̀ dájú àbúrò mi ló ní mọ́tò àwa náà la ní. àti fi ṣe ìwọ ló lọ́kọ̀ olúwa ṣeun yìí ṣe yóò kúkú ní dúró olúwa dẹ̀ máa pèsè fún yín ibi tẹ́ tí wọ́n mú owó kò ní dí ọwọ́ náà dé èrè tí wọ́n ṣe o ah, ṣùgbọ́n àwọ̀ eléyìí o àwẹ̀ o. kò sí problem àwọ̀ rí táyà sí nuisance sọ pé jòdà èmi náà ò rí táyà kankan kó jò wá bí. irú mọ́tò yìí táyà ò gbọ́dọ̀ jò. tún mi ṣe jẹ́ ká fún ìyàtọ̀ pẹ̀lú. ọmọ ọlá ọmọ owó ọmọ yìí bí kò ṣe mí olúwa mi dákun bẹ̀bẹ̀ mi. a ní kó má pẹ́ bá lọ mọ̀wé lẹ́yìn ẹ ok ok ok ok. a kò yẹ kó jẹ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ kò yẹ kó jẹ́wọ́. kí ni ìtumọ̀ kò yẹ kó jẹ́ mi. kò yẹ kó jẹ́wọ́. ẹwọ tiẹ̀ náà. ní sùúrù tiẹ̀ ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀ rárá kò yẹ kó jẹ́wọ́. èmi bẹ́ẹ̀ mo sọ fún ẹ. mi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ. ok n bá wẹ̀ kó fẹ́ bẹ́ẹ̀ sọ. mi ò lọ́rọ̀ oh, pẹ̀lú ẹ̀. wọ́n ti pè wọ́n sí wọ́n láwọn máa tó débi in the next two hours. but èmi ti ń tọ́ ẹ̀ láti pè nọ́mbẹ̀ mi báyìí látàárọ̀ kí ló tó ṣe wájú pé yín pè ó dẹ̀ lọ. actually ó lè jẹ́ network tọ̀rọ̀ tí ní ó jẹ́ kó rí bẹ́ẹ̀ kò sì níṣẹ́ bá wọn sọ̀rọ̀ tọ́jú sí ibi fún mi wọ́n ní the next two hours àwọn máa dé. Ah, ìwọ tún jẹ́ wípé gbogbo obìnrin tó bá ẹ̀ rìn wọ́n ò jèrè ẹ́ àwọn ni ẹ́. wọ́n èmi ò mẹ́tọ́ orí mi mẹ́tọ́ mẹ́tọ́ èmi ọkùnrin tó kiri tó bá tẹ̀lé ọ̀rọ̀ ti tèmi kò yé mi. ṣé kí n máa kà fún ẹni. kí ló fẹ́ kà. ṣé kí n máa kà fún ẹni. ìwọ̀sán lẹ́nu. òkè tó bá wọlé ẹni lórí tẹ̀lé ẹ̀tọ́. kò sí wàhálà so máa ṣe ẹ máa dúró dè wọ́n ni àbí ẹ máa lọ kẹ́ padà wá. ìwọ ìwọ ti ṣe pa àwọn ní ẹ àwọn ní ẹ ẹ ok. ikú tó ṣẹlẹ̀ ni pé mo ṣì wá níbẹ̀ for the next thirty minutes. ok so after thirty minutes tó bá jẹ́ pé mo ṣì máa dúró àbí màá lọ máa padà wá máa jẹ́ kẹ́mi. Ah, ìwọ ìwọ ah ọ̀rọ̀ òdùn lẹ́nu rárá o tó ti yẹ ọ̀rọ̀ òdùn lẹ́nu rárá. tó bá wù ẹ́ kó fẹ́ náà lọ. àwọn wèrè tọ́ba làwọn fẹ́ fowó bá ẹ ṣeré ṣẹ́rù ò bá ẹ jù báyìí ẹrù níbẹ̀ àríkẹ́ <laughs> àyẹ́dì kí gbàǹgbà ó kúrú gbọdọ̀. kiri. ọmọbìnrin tó dúró yìí tí wọ́n lè fowó bá ṣeré. kí ló dé síbi lè fowó bá ṣeré. wọ́n lè fowó bá ṣeré. ó yẹ dáadáa lẹ̀ kàtúnṣà. ẹ ló young lady jọ mi ò fẹ́ o ṣùgbọ́n mo fẹ́ fowó bá ẹ ṣeré bẹ́ẹ̀ ni tí account number ẹ síbí máa transfer one million sẹ́ǹsì. bàbá transfer one million naira sí máa transfer two million naira. Ah! fún mi. account number ẹ síbẹ̀ ó ti fi sí. arábìnrin. Ah fi account number sí ah. two billion naira fọwọ́ ara ẹ tẹ̀. Ah. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ó yẹ kó ti ní one million yẹn ó yẹ kó ti ní one million yẹn ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó ti ní one million yẹn ó ti ní kí ni mo sọ. tó bá fún two million máa fún three million bẹ́ẹ̀ ni màá tún three million yẹn ṣe ń sìn. two million. three million. jẹ́jẹ́ láti gbà kánú báyìí. jẹ́jẹ́ arábìnrin. three million. màá tún ṣe three million síbẹ̀ sí. màá ṣe three million. ó wá bí ọwọ́. èkó three two million. ó yẹ kó three three million mi mo ti ṣe mo ti ṣe ọmọ wọlé sí i bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ah, ọmọ wọlé sí i. màá fún ẹ ní seven million lórí kọ mi seven million bẹ́ẹ̀ ni màá ṣe seven million ilé jẹ́kí sẹ́ jẹ́kí sẹ́ jẹ́kí sẹ́ jẹ́kí sẹ́ jẹ́kí sẹ́. sista mi àfi bí competition bí kan ṣe send one million báyìí ní kejì náà bá tún send two million lèyí tó send one million lòun náà bá tún send three million. irọ́ ni bẹ́ẹ̀ ni ó jẹ́ six million naira. exactly. ah tún mi ṣe ẹ wò sista mi. kódà gan ká ní kò ń ṣe pé wọ́n di ìkejì yẹn mú ni kò bá sẹ́yìn seven million sí mi. àwọn jẹ́ thirty million. bẹ́ẹ̀ ni. tún mi ṣe kú oríire. sista mi ọjọ́ kú oríire ni o. àmọ́ hmm. tún mi ṣe ṣé o tún rí ẹni tó máa rí yẹn ni. mo kàn béèrè ní kọ́ńkàn dédé send six million naira síyàn wọ́n dẹ̀ bára wọn jà ẹ́ ẹ́ wo ń bọ̀ àwọn kọ́sítọ́mà mi náà pè mí díẹ̀ lọ́sẹ̀ kọ̀ ọ́ òkè ń bọ̀ kí n máa. kò lè máa dùn títí kó má o kò sì bó ṣe lè wù kó rí kan á yẹ̀yẹ̀ rí kálá pẹ̀pẹ́ kó má má don't even tell me that ẹ má bà mí sọ rárá o ẹ má bà mí sọ rárá o. ẹ ẹ mọ̀ sá ẹ calm down sá. má sọ fún mi pé kí calm down má sọ fún mi pé kí calm down lórí owó mi. in fact ó rí account ọ̀la wa ìtàn àti ṣe tí mo ti ń wo gbogbo transaction yẹn and ó fi hàn pé àwọn náà lọ make gbogbo transaction yìí mo bá ẹ̀ gan ni. ao sọ fún mi ìgbà tí mo ṣe ṣé mo gàn ni ṣé mo díjú ni mo máa transfer four million naira mi ò dẹ̀ ní mọ bí tí four million naira tún lọ báwo ni ṣe. sà ẹ jọ sà nǹkan tẹ́ ẹ̀ sọ yé wa bọ̀ nǹkan táwa ń gbìyànjú láti sọ fún yín ni wípé this is a highly sophisticated application and no one can perform any transaction without your authorization àfi tí èèyàn kan bá ti mọ pin yín therefore ẹ̀yin lè máa mọ ibi tó yẹn lọ sà. èmi mo ṣe kíni when how nígbà wo ni mo ṣe nígbà wo ni mo ṣe transaction yẹn owó mi four million naira ṣé mo mọ tí yóò ni mi wà nímọ̀gbà tí mo ṣe transaction ẹ mo kàn jí láàárọ̀ yìí ni mo dẹ̀ rí wípé wọ́n ti debit mi ní four million naira how calm down sir ẹ um, rí in fact orí àkáǹtì yín gan Wai, wà yìí mo dẹ̀ ti ń chẹ́kì gbogbo transaction yìí ó dẹ̀ fi hàn pé ẹ̀yin gan lẹ Bubu transaction yìí sir and problem to our one Ben is ni sir pé ah, ibi tí a transfer way yìí sí Ah, ah, literally, ẹ̀ sir. Ah! ayé mi o ayé mi o ayé mi o ayé mi o ah! ayé mi ti bàjẹ́ ẹ ti bà It's by jẹ́ ṣùgbọ́n kẹ́tọ́ àlẹ́ bá bà ayé mi jẹ́ tán máa borúkọ báàkì yìí jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín màá borúkọ báàkì màá borúkọ ẹ̀ àdìsẹ́ ìwọ tó tún ẹ̀jẹ̀ kan fún sàmì màá rú ẹ o màá borúkọ ẹ̀ jẹ́ máa borúkọ báàkì yìí jẹ́ ẹ̀ tí ì ní kankan. o tẹ̀lé wọn tẹ̀lé wọn kọ́sítọ́mù ẹ̀ ni wọ́n owó ọmọ iyì ni kò ṣe mí o olúwa mi. dákun bẹ̀bẹ̀ mi ọmọ ńlá ọmọ. orí wọn yẹn ṣe é. orí wọn yẹn tó gba bíbá yẹn sínsìn bàbá yìí lọ. àní wúmà wo ni wúmà ló dé sọ wúmà yẹn wúmà yẹn. tó ń pè mí lọ́mọ ọlá pé ṣìkìṣìkì máa mi owó dé. màmá tárí ọlọ́dọ̀ yẹn. Eh, báwo lórí ṣe rán mi ń tẹ fóònù lọ́wọ́ mi ò rí nǹkan kan mi ì anything. nísinsìnyí mo kọjá sí a nílò inú gbà sí i. wúmà ní gbọ́ yẹn. ilé ìtọ́rẹ̀ rẹ̀ rí mi àmọ́ ń kó fóun láǹfààní pé kó rí mi ọmọ ọ̀la níbí mo wí elijọ yẹn èmi rìn ọmọ ológo nùdílé yín rè yẹ pọmọ ọlá rè yẹ ọmọ yìí rè yẹ gbogbo ìmọ̀ àpọ̀ bí iṣẹ́ kẹrẹ̀ ẹ̀yìn ọmọ mi ṣé owó yẹn ti dé àbí kò yìí dé sọ̀rọ̀ ṣé kó lanu sọ̀rọ̀ ó ti dé ó ti náwó bó ṣe wù ẹ́ ẹ̀ ẹ́ sì ń lẹ̀kùnún rẹ̀ má bẹ̀rù ọ́ ibi bá wùn ẹrẹ kó náwó rẹ sí ẹni bá wùn ẹrẹ kó fowó rẹ ń ń bá wùn ẹrẹ kó fowó rẹ ṣe é sì bẹ̀rù nọ̀rọ̀ rẹ <laughs> ṣìkìṣìkì máa rìn owó dé ẹ má wàá bẹ̀rù o aláàánú ra rán sí yín. ẹni bá ti. sì wà jẹ́ ká lọ yàrá ẹ̀. adúgbò ẹ̀ lélẹ̀ kò sí bí òṣèlè débì wọ́n jẹ́ àwọn ará rẹ̀ kàpẹ́. ọmọ ọlá ọmọ owó ọmọ iyì ni kò ṣe mí o olúwa mi dákun bẹ́ẹ̀bẹ́. ọmọ ọlá ọmọ owó ọmọ iyì ni kò ṣe mí o olúwa mi. You're looking so good. Túnmiṣe, wow, bó ṣe fine. Ọ̀ inú mi kan máa ń nu pé sísá mi lẹ́yìn méjèèjì. Báwo mọ́mí nǹkan? Mọ́mí mi, ó ti padà sọ́dọ̀ kan. Hmm, ìwọ pẹ̀lú mọ́mí àti Bímpé lẹ máa ń jẹ oúnjẹ mommy tán. Ah. Ẹ máa ń gbogbo oúnjẹ ẹ máa jẹ tán tí ò ní kú kan. Oúnjẹ grandma, grandma tó jẹ́ pé ọmọ wa board, àwa kò máa wẹ̀ bẹ́ẹ̀ a keep company wọn ni o. àwọn méjì lọ ní mọ́tò yẹn o bọ̀ tún mi ṣe ló wà wá. mami ẹ ti jókòó. Ah, mo ti jókòó. mami ṣeré ọ máa ń sọ nǹkan kan pé ẹni tó bá ṣẹ́gun sí hmm. òun ló máa jẹ ọbẹ̀. àdúrà mi wá ni wípé oúnjẹ ọmọ tó ti ń dùn lẹ́nu yìí kó má kúrò láéláé. àmì o àmì. Ah, sísítà mi ẹ kó kíní ẹ wà náà. <laughs> bá mi. Eh, kí ni kí ni kí ni. wọ́n ní ìgbà lọ́wọ́ mi èyí lé ní ṣé rí èyí lé lọ́wọ́ yìí àti gbogbo nǹkan tó wà níbi tó ní ìgbà ló owó yìí àti gbogbo nǹkan tó wà níbi èmi mo ní. tolú jọba mi lọ sọ́dọ̀ ìyá monde sọ fún ọpá aṣọ tó fẹ́ rán yìí kò mi bá wa. sista mi nítorí owó tẹ kó fún mọ́ mi ò five hundred thousand ní pẹ̀lú nǹkan tí túnmí ṣe sọ yẹn so má lọ kí n tó dé o tó bá pẹ́ ó dìgbà mi ò jẹ́ tètè mọ́. mo lọ síbi tí mo rán ẹ lọ. adùfẹ́ fún mi bí oṣù méjì sẹ́yìn tẹ́ wá bí ẹni kò sówó kò síṣẹ́ kò easy níbo lẹ ti wá rí gbogbo ilé àti five hundred thousand tẹ́ tó fún mi màámi ṣẹ́rí àdúrà tó máa ń gbà wípé kí ọlọ́run kó gbìyàn pàdé aláàánú ṣẹ́ni tó bá ti kó àdúrà ẹ̀ dànù ní ayé ẹ̀ onítọ̀hún ò lè ṣorí rẹ̀ mọ́ màámi ọlọ́run gbé èmi pẹ̀lú àbúrò mi ọlọ́run gbé àpàdé aláàánú yìí tó yẹ kó ń tọ́jú wa lójú méjèèjì ni o. Hmm. màámi ṣẹ́rí àdúrà yín ló ń gbà lórí wa ṣùgbọ́n àmọ̀ràn tèmi ni wípé kẹ má dákẹ́ àdúrà kí rírí ṣe wá má bàa dúró. bẹ́ẹ̀ pé kò ń dákẹ́ àdúrà kí n tó gbàdúrà fẹ́ nìkẹ́ni ẹ̀yin ni mo máa ń kọ́kọ́ gbàdúrà fún. ṣé ẹ rí rírí ṣe yín kò ní dúró. aláàánú tọ́lọ́run ti wá yàn ní padà lẹ́yìn yín ẹ máa lọrí ẹ máa bọrí ẹ ní fi ẹsẹ̀ kan lágbára lọ ẹ̀ẹ́dẹ́pẹ̀ fún mi. kò sóbọ̀ ń dọ̀rẹ̀ mọ́ ẹ tó bá dẹ̀ fẹ́ ṣe olóorun yín ló máa sọ pé mi ò try torí tá a bá wí tó ẹ máa rí pé à òun ló lẹ́fìtì bóyá mò ń gbéraga and I don't want something like that tí mo ṣe try láti sọ ọkàn tó ń dùn mí ó ń dùn mí gan ẹ̀kọ́ tí wọ́n ṣe ń dùn mí ó ń dùn mí gidi gan. iye wa kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ má wàá sọ̀rọ̀. má lo tó nìyẹn tó bá ti ń lo tó nìyẹn o fẹ́ máa calm me down èmi ò dẹ̀ ready láti calm down no no no jẹ́ kí n sọ jẹ́ kí n sọ a lè má bára gbéra wa gbé ká má lè bára wa sọ̀rọ̀ let me just talk let me talk please ah ah it's too painful ah you are the problem ìbò ni ìṣòro tí mo nínú ilé yìí. o ò lè fọbọ́ o ò lè gbálẹ̀ aṣọ tó ń wo o ò lè fọ́ pàṣípàṣọ fún dry cleaner mo náwó mi i will get spending my money on you guys o ò lè appreciate because mo appreciate ẹni wọ́n bá tẹ́kẹ̀ ẹnu lé mélòó nínú ilé yìí tó lè gbà mélòó èmi ló máa expect kì í ṣúṣe everything and i dey wan join everything in this house it's unfair it makes sense now báwo la máa ṣe máa ṣe bẹ́ẹ̀ ah ó yẹ ká mo lè bára wa sòótọ́ ọ̀rọ̀ now it's unfair. fair ó dùn mí ó ká mi lára ah ó dùn mí now ó dùn mí now mo yẹ ká máa ṣe bẹ́ẹ̀ yẹn fúnra wọn now ta mi you understand. anyway ọ̀rẹ́ i'm sorry My being, my change. mo ti gbọ́n mi ò bínú mi ò bínú rárá. àbọ̀ ah, ọ̀rẹ́ ṣé mo pariwo gan ni. Ah, pariwo mo sọ̀rọ̀ tó tó sọ. babe ẹ má bínú ṣùgbọ́n mi ò mọ̀ pé mo sọ̀rọ̀ tó yẹn má bínú yẹn pé tí mo wà mí ṣùgbọ́n onínú fùfù ni tí wàá ti sọ ó ti kù sí you get. it's okay. Ah, ah, ah. mo ṣe wá sọ ètò yẹn ojú àbòsí o má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe báyìí ṣe ṣe ṣe ojú ṣé onímọ̀ máa ń ṣe náà. fine i'm fine. Uh -uh, babe okay i'll give you that red wig fẹ́ yẹn máa fún ẹ máa fún ẹ from the bottom of my heart mo fún ẹ. Ah, no no no no no no no. Ah, etí ọmọ létí ṣe tí ọmọ ọkọ ṣe lọ́wọ́ fẹ́ fún ní wíìkì èmi ni mo máa gbà á wọ̀. báwọ̀ rẹ̀ báwọ̀ rẹ̀ ó yá máa pin máa pin máa pin máa fún wọn ní fronta máa fún wọn closure máa pin síra wọn jọ kọ́ kò sí wàhálà kò sí wàhálà. ẹ̀yin ladies. bébè what's up. ọ̀rẹ́ san ẹ̀yin ladies bíi ẹ̀kọ́ sàn. wo wo wo bí tẹ́ńgò tó mo bá yẹn lé mẹ́wàá ṣẹ́ ilẹ̀. dókítà ọlọ́run yóò lórí tí mo ṣe gbẹ̀yìn. Ah, èmi àti ẹ̀ ṣì sọ̀rọ̀ lọ́jọ́ tí mo lọ salon about few weeks ago. ẹ ṣì sọ̀rọ̀ wá gbọ́ tí mo ṣe ti ra bọ́ngálò. Ah, tí mo ṣe ra bọ́ngálò. ó ra bọ́ngálò. ní sùúrù rẹ kí ló ń jẹ bọ́ngálò yẹn. ilé ni ilé ló ń jẹ bẹ́ẹ̀. ilé ikú àbí tẹyẹ. ọkùnrin ọlọ́run ilé ni o. ilé gbogbo. bẹ́ẹ̀ ni. súnmi ṣe ti ra dé. bẹ́ẹ̀ ni. Ah! túnmí ṣe ti ra bọ́ngálò ṣẹlẹ̀ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò kọ́kọ́ believe ọkọ tó ń sọ yẹn. mo ní láti lọ farabalẹ̀ lọ change ah. mi ò bó ah. ìkó dàbí kí mi ò wọṣọ àbí ok mo wọṣọ ẹ jẹ́ kí n lọ gbé báàgì. no no no mo bọ̀ babes wà ń bí mo calm down ṣé o mọ̀ pé okun owó lulu káwa lulu then a máa láti fix another appointment tá a máa fi lọ rí tún mi ṣe ni. ẹ eh, eh, bá mi dá sọ̀rọ̀ yìí bá mi dá sọ̀rọ̀ yìí náà ẹ eh, torí pé kò ṣe pé mo bínú ẹ o mi ò bínú ẹ o. gbogbo yìnyín náà ilẹ̀ pass through kò ṣe pé ìjà kan ṣẹlẹ̀ láàrin mi àti i just wish awẹ bó mo fẹ́ bí mo ṣe wà mo fẹ́ rí fún ara mi kí rí pẹ̀lú ojú ara mi àbí kí ló rò. ẹ̀yin lẹ ní pé omi lẹ fẹ́ lẹ́ẹ̀kan mo ní kí n bèrè bóyá ẹ ti change mind yín torí kò sí nǹkan tẹ́ fẹ́ nílé ìta excuse me mo fẹ́ fún ẹ ní five thousand naira. fún kí ni ẹ mo need help ẹ ni i need you to tell me the truth ṣé lady tó wà ní picture yìí ló ní gbogbo ilé ìtawà nù ẹ. hello wọlé ló ń tẹ. tí mo ṣe lọ. báyìí come on hit the day now. ẹ eh, ṣé dáadáa la oh Bibi Ray you guys are embarrassing me. ẹ dídí ké jókòó. jẹ́ embarrassing. kò sí wàhálà ó ní ká jókòó ẹ jẹ́ ká jókòó a máa jókòó come on mi jókòó. ṣé wàá okay. what's wrong. on a serious note she wàá ló ń wí bí èèyàn change overnight Lily. Oh, ò Oh update our girls nothing ìtalasí ń gbòòrò ẹ everywhere tún mi ṣe tún mi ṣe àwa gọgọ tá tá mú ẹ gan a ò fún wa ní any green light it's not fair now tá a bá tiẹ̀ ṣoore fún ẹ rí àti àṣìṣe ẹ̀ṣẹ̀ nǹkan tó dáa fún ẹ ah it's not fair now ah àwùwà burúkú sí ẹ rí rárá rárá ni ó ti ẹ kó tiẹ̀ update wa. wọ́n tún mi ṣe fọ̀nà wà wá náà jọ. ẹ̀yin babes ẹ calm down ṣé ẹ̀rín nǹkan tí mo rìn ẹ mọ̀ mú kan ranjú mo ran mú látẹ̀kọ́ mo rí píkṣọ ọkùnrin kankan ní ìbàyẹn kí ló ṣẹlẹ̀ babes ẹ̀yin ladies you know what gbogbo nǹkan tẹ́ ń sọ látàrọ gbogbo ẹ̀ ló yé mi gbogbo everything tẹ́ ń sọ I know we are driving at so Bibiri, I will update you about it later. ẹ agbẹdọ mhm. má ṣe yẹ má ṣe má ṣe má ẹ ọjọ́ sí ìgbà tá a fẹ́ lọ sí bẹ́ẹ̀dẹ̀ títí mm. bó ṣe sọ nìyẹn i will feed you back gbogbo nǹkan tó bá fẹ́ sọ fún wa a fẹ́ gbọ́ abẹ́ fẹ́ gbọ́ ni a fẹ́ gbọ́ gbogbo ẹ̀ jọ má ṣàlàyé à ń gbọ́. rector jọ èló ló wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. hundred k. hundred k ẹyin ladies. ẹ kàn excuse me for few minutes. Right. So. please step out. I'll join you soon. ọ̀gá calm down má fọ̀ wo ọ̀rẹ́ wa ò lè parọ́ fún mi pé bàbá kan ló wà nísàlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí i. Mm-hmm. ṣe mà really bẹ́ẹ̀ ni mà. ok ẹ ṣe ẹ máa lọ ẹ máa lọ kí ló ṣe mà ojú yín mà nǹkan ṣe yín mà kò sí kòkó tó ń ṣe mí ẹ ṣọ́ mà bẹ́ẹ̀ ẹ ṣe. ẹ̀jẹ̀ wà tó o máa san. àríkẹ́ nǹkan mẹ́ta ni mo fẹ́ là sílẹ̀ fún ẹ tí ò ní ní ẹ lára rárá wà mú kan níbẹ̀ èyí tó o bá mú níbẹ̀ o ló máa jẹ́ ẹ̀jẹ̀ péré tó o fẹ́ san fún àwa lẹ́yìn ẹ̀ máa gbádùn ìyìn lọ ni o tí ò sàn tó máa ṣe é bó ṣe lè wù àkọ́kọ́ ọmú ẹ méjèèjì máa kú láyà ẹ o àtàárọ̀ ọ̀sán àtalẹ́ lẹ̀jẹ̀ máa máa fi ṣe ṣúrù ṣúrù ṣúrù wà wá wà nǹkan wà máa fi dì mọ́ra bódèwé ó lè máa fi nǹkan dí ẹ̀jẹ̀ mu. ẹ̀kejì abẹ́ á dí ọkùnrin ò ní lè láǹfààní àti wọ́bẹ̀ẹ́ á dẹ̀ máa ṣe ẹ́ wípé kó o bọ́kùnrin lájọṣepọ̀. ìkẹta abógbọ́ ẹlẹ́ẹ̀kẹta yẹn ni mo mọ̀ wípé kò ní ṣòro ó ṣe fún ẹ ìwọ fúnra ẹ máa gbádùn ẹ gidi wọ́n ní òbúkọ ò ní wọjà láyé káwọn èèyàn má dá mọ̀ o má dọ̀rẹ́ òbúkọ o wọ́n lòbùkọ́ dé òòrùn dé ó yẹ̀yẹ̀ rí yẹ̀yẹ̀ ó láǹfààní àti tètè mú kanú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà lẹ̀ bó o bá mú kíá láàrin èní sí àárọ̀ ọ̀túnla hmm. màá ṣe nǹkan tó fẹ́ fún ẹ o kò dẹ̀ ní sí nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ o. ṣó gbọ́ mi sá. ṣe pariwo lórí fóònù. olú ṣe pariwo ẹ̀rù bá mi. ó ṣe ṣe kó jẹ́ kó ń bá yàn sọ̀rọ̀ lọ́wọ́ lórí fóònù. àbí ó yàn sọ̀rọ̀ lórí fóònù. wọ́n ń ṣiṣẹ́ lórí láptọ̀pù ní. lórí ti kórè kan fún lórí láptọ̀pù ní ìná o ẹ̀rù dẹ̀ máa wọ. ẹ kà mí. Madam, are you going out, ma? olho chegou. jẹ́wọ́ kí ogun náà lè dìtẹ̀ mọ́lẹ̀. arábìnrin yìí inú òkùnkùn ni ó wà. nínú òkùnkùn ni arábìnrin yìí wà bí a sì ṣe mú mi rí jehova bí kí ènìyàn gbé apẹ̀rẹ̀ kó máa wá fi pọn omi kó wá dà sínú àkèrègbè ńlá báwo ló ṣe fẹ́ kún. jésù kristi jehova arábìnrin tí o bá lè ronú jinlẹ̀ kí o wá ohun tí o ti ṣe tí o wá fa ogun yìí sínú ayé rẹ Jehova. ẹ jọ̀ọ́ ìṣàánú mi o kò yé mi lónìí mo kàn wá nílé mọ́ra mi nínú gbọ́ lórí àwọn kan mo ní bá rọ́kùnrin kan gbogbo nǹkan tó bá sọ pé kì í ṣe ni màá ṣe gbogbo nǹkan tó bá sọ pé má ṣẹlẹ̀ sí mi ló máa ṣẹlẹ̀ sí mi débi pé mo bẹ̀rẹ̀ sí rí owó mo lè fẹ́ sọ ní màá sọ ìṣẹ́nu mi. méje hàlùyá hàlùyá hàlùyá hàlùyá hàlùyá hàlùyá hàlùyá hàlùyá gbogbo èṣù gbogbo. èdè kúrò ẹgbẹ́. gbogbo èṣù gbogbo. bí ẹ̀dúró ẹ̀ta ràn án olúwa ti jọba. owó èṣù gbogbo. bí ẹ̀dúró ẹ̀ iṣẹ́ wa gbà lọ látàárọ̀. wọ́n ti wọlé látàárọ̀. ẹ kò fìrè rárá. rárá máa wọ tí de ma. even gan ma mo ti pe ìyá Israel nọ́mbà wọn ò lọ mà. ẹ níbo ló máa wá níbo ló máa gbà lọ báyọ̀ náà. ok yes ma. tó bá dé kẹ̀kẹ́ ẹ pọ̀ mi. yes sí mi mo bè ṣe sọ. ẹ̀yin mélòó ni ẹ̀ ń gbé inú bíi gangan. rárá mi àti sísá mi nìkan náà là ń gbénu lé lẹ́yìn àwọn tá a gbà mọ́ra tí sísá mi nìkan gbà mọ́ra ká lè máa fún wọn láwọn kọ̀ọ̀kan. tún mi ṣe ah, ká láwọn. sísá mi kú lórí nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni ìgbà tí kò yé mi náà ni mọ́mí Israel mú mi lọ sọ́dọ̀ dáàdi òun náà ló dé ṣe wá sí ibẹ̀ láti wá bá wa yálé sí mímọ́. Ah, ah ló wá lè sọ fún mi kó tó jáde ó dé ló bẹ yẹn mú wá látàárọ̀ mi ì rí ẹ wá dé ti sọ fún mi pé ó fẹ́ lọ síbi kan màá ti mọ̀. sísọ mi gbogbo ẹ ti sú mi gbogbo ẹ ti sú mi ní. olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mi olùṣègùn ìrẹ̀ta lọ́kàn. arábìnrin kí ni àwọn ohun tí ẹ ṣe gẹ́gẹ́ bí ọ̀nà ọ̀rọ̀ tí ó ń ti ọwọ́ àbúrò yín dọ́wọ́ yín jehova. kí ló ń ṣẹlẹ̀ náà what is going on kí ni gbogbo eléyìí náà. bẹ́ẹ̀ ni arábìnrin ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gan-an lẹ́ ṣe yẹn ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gan-an òun lẹ́ ṣe jehova ẹ gbọ́ tí ẹ ò bá sọ̀rọ̀ ẹ̀yin àti àbúrò yín ẹ máa ya wèrè. Ah, sista mi sista mi ẹ sọ̀rọ̀ sista mi ẹjọ́ ẹ sọ̀rọ̀. ẹjọ́ torí ọlọ́ ẹ má jẹ́ ya wèrè ẹjọ́ ó dà má má sọ̀rọ̀. aṣọ funfun pọjọ́ lẹ́jọ́ ní funfun la bá funfun ọ̀kẹ́rẹ́ jẹ̀gbẹ́ ti mẹ́wàá àrà tó ń bọ̀. Ṣàngó ń lérí òrìṣà oko ń lérí Ṣàngó ti múná tọ̀run tọrún bọ̀ aṣọ tí ń bẹ lọ́wọ́ rẹ kọ́kọ́ jù lẹ́nu torí mi mọ̀mọ́ ti ń ṣẹlẹ̀ láàrin ó yẹ ká sọ ọwọ́ rẹ yìí ó yẹ kó ti rin ju aṣọ òun lẹ́nà. ẹ fi omi ọwọ́ rẹ dà kí ló sọ iṣẹ́ ó dìgbà tí n bá bomi sí ọ tó ṣe pé bí mo ti déhùn tó yọ aṣọ kú ó yẹ kí omi ti rin gbogbo aṣọ ara rẹ àtọwọ́ rẹ àbójú lára ọ̀nà ni ọ̀nà ha àgbábíjábíjábíjábíjábíjá o. ọwọ́ rẹ ò sì ní fóbi iṣẹ́ yìí ti bàjẹ́ nù ajá pé gbogbo wà láta ń ṣe ó ti já sásán nù. Ah, ọlọ́run ò jẹ bàbá ẹ má jẹ́ kí a kò bàjẹ́. n ò rò pé lẹni lówó nùrọ̀ yín o ah, lórí tàtà dé yìí o. bí wọ́n tó múra pé kẹ́ni lówó náà ni omi tó yẹ kó sun lọ́wọ́ rẹ ni ò sun yìí. kí n bu omi síbonu kí n rẹ egun omi wá kí n bu sí ọ lọ́wọ́ bóyá lọ́mọ pé wàhálà ti wà omi tí ò sun jáde lọ́wọ́ rẹ wàhálà mi ti ṣẹlẹ̀ nu àbúrò kí leléyìí sóko dúdú náà sódì tí ọmọ owó bá pọ ọmọ alágbẹ̀dẹ kó tó ń gbẹbọ ni. ọmọ nǹkan lọ sílé ló wá jẹ́ kóńtà àti ló wá jẹ́ pé kọ̀ọ̀kan wá ní bó ṣe kó ní òfẹ́ wà náà ah! ojú owó kan dàbí láwùjọ báyìí má wọrí wípé èmi ní tẹ̀jẹ̀ sílẹ̀ kò ní sí kankan tó máa ní mí lára kókó máa dé sí mi lọ́wọ́ ni. títí bẹ́ẹ̀ ọ̀nà tó rọrùn jù tó ṣe é pé tó ń fi ìgbà tó ń là tó lò ó lọ́wọ́ ńlá gbàyè mímọ́ tó dé tí ọwọ́ rẹ fi tari omi tó yẹ kó jáde dànù. lọ́rọ̀ ìjókòó jókòó ìgbà rẹ kò jókòó wò ó mọ̀ sọ fún ọ tójú tójú ọ̀fẹ́ gbé tí mo fẹ́ sọ ní kọ́kọ́ báyìí o ti bímọ. rárá mi ní ṣàbíyamọ. ọ ìṣẹ́kínú. mi ti ṣàbíyamọ. ọ ìlọ́kọ. àwọn míì wà tí wọ́n máa jẹ́ single mother tí wọ́n ti bímọ rí. Ah, ọ eh. bímọ rí. ẹni tí wọ́n bá tẹ̀ bímọ rí náà obìnrin la nílò. ẹ lóbìnrin kankan náà bí yín. a ní ìyá ẹ ẹ̀gbọ́n mi kan wà tó dóbìnrin ẹni tó ń bílẹ̀ mi náà kò bẹ̀rẹ̀ náà. iṣẹ́ ìtìṣe ti ń gbà náà nígbà tó ti dárúkọ òun èèyàn torí wọn ò ní jẹ́ kí sẹ́yìn ọba jẹ́ tán pátápátá wọn wà lọ́wọ́ sórí ní tí ń bẹ ń tó yẹ kó ọmọ gbé ilé ọgbè lọlé o ọwà lọrẹ wá kan nínú àwọn obìnrin lónìí náà ni o tí ó jẹun tí ń bẹ nínú ìsàsùn tó bá ti lè kàn lẹ́nu. sórí ní tí wọ́n tì mẹ́wọ̀n kò lè mọ àwọn tí wọ́n ń dárò wọn ta ntọ́sẹ̀ pé ntẹ́mi ń ṣe ni pé kí gbogbo nǹkan yìí kí gbogbo rẹ̀ wọ́n bàjẹ́ pátápátá sórí èyí tó bá jẹ́jẹ́ rẹ dáadáa ní àwọn obìnrin tó wí tó bá ti lè jẹ́ kínní lónìí lónìí ló gbọ́dọ̀ jẹ́ o òní ló gbọ́dọ̀ jẹ́ tó bá ti lè jẹ́ tọkàn lẹ́nu yóò wá bẹ̀rẹ̀ sí ní rí àwọn oríṣiríṣi nǹkan yóò mọ̀ rí àwọn nǹkan kankan tó bá ti ń rí wọn àánú dénú owó dénú tóun bá ti ń rà àánú àánú dọ́dọ̀ wọ náà tówó bá ti dọ́wọ́ rẹ̀ owó ti dọ́dọ̀ wọ ìwọ wàá sẹnu rẹ kó báyìí o gbọ́dọ̀ sọ nǹkan kan gbogbo tí ń ṣẹlẹ̀ sọmọ bó yé wọ mm. ìwọ sẹnu báyìí ni o làánú bá dé lówó bá dé bẹ́ẹ̀bí yín ó ti dìde nu tí gbogbo yín ó dò lówó tẹ́ẹ̀dọ̀ lọ́la tẹ́ẹ̀dọ̀ lọ́rọ̀ ọ̀nà ṣe. Ah, wàhálà yìí ẹ̀ sún èmi ò ṣe mo ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ah. mi ò lè jẹ́ kókó múùdù tí mo ti wà yóò tẹ̀lé jẹ́ kí kòkó lọ lẹ́nu mi. túnbí ṣe kí ló máa ń ṣe ẹ náà ṣó ní ẹ̀gbọ́n mi síbi kan ni má dé máa fún oúnjẹ lẹ̀ mọ́ máa fún ẹni nǹkan máa sọ pé ò gbà ṣẹ́nu mi ń rùn ni àbọ̀ mi ń rùn àbí mo fi ọwọ́ mo mo fọwọ́ yìí gbẹ ni tí mo lè fún ẹni nǹkan tó máa gbà lọ́ọ̀ mi. sísá mi kò rí bẹ́ẹ̀ náà kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dáná ẹ máa jẹ bí kí n jẹ́ ẹni máa jẹ ẹ̀gún rẹ̀. mo ti ń jẹ. a tó máa ṣe bẹ́ẹ̀ ni kó o ní ìtìjú èèyàn lọ Ah, ah, ìfẹ́ ni mo ní ni mo fi ṣe ọgbẹ́ tí mo ṣe yìí. ewu ó dààmú tí ń jẹun líle. Ah, oúnjẹ kí ni. oúnjẹ mi dán mi oúnjẹ. kí ló máa ń ṣiyẹ náà. Hmm. ẹ má bínú náà ibú mo ti ń jẹ yìí. Jehovah! Jehovah! Ìgbà tí mo tún wà wá rí wípé eh, mi understand ibi tó mi ṣe ṣe ń ṣe ni mo tún ṣe padà lọ sọ́dọ̀ bàbá nìyẹn. kí ló ń ṣẹlẹ̀ lóòótọ́ lẹ sọ fún mi pé ọmọdé màá máa rí àwọn kọ̀ọ̀kan tó jọjọ rí ẹ lọ bó nǹkan tó ń bú ṣe ń ṣe yìí kò yé mi ó ń dàbí ẹni pé kíní yẹn ti fi máa sọ di nǹkan mi kò rí òye mi bàbá. níwọ̀ tó yẹ kó kí ẹlẹ́dàá rẹ pé o kú oríire wò fún mi àwọn kan wà tó ṣe wípé irú níta gbé fún ọ̀hún àgbè e fáwọn náà ẹni tí wọ́n lérò pé ẹ̀jẹ̀ wọn tí wọ́n lè tó lè jẹ́ ó jẹ́ ńgbà tó jẹ́ tán nǹkan ò torí rẹ̀ yan inú àìlówó inú ìṣẹ́ náà wọ́n padà kú sí. ìwọ tó ṣe wípé àbúrò rẹ nígbà tó jẹ́ kínní ìtàn ló wá ń rí gbogbo tí ní tó ló ń rí yìí ọmọ pé gbogbo tí ń rí òun ká ní kọ̀ rí i àpẹẹrẹ pé ẹ lówó hàn nù. Ah. gbogbo tó lórí yìí àwọn ẹlòmíì jẹ́ wọn ò rírú rẹ o mọ̀ pé bá a bá dọ̀sọ̀ àá jẹ hmm. bá a bá dọ̀sọ̀ àá mu béèyàn bá dọ̀sọ̀. a bá wọn kọ wọ ìfàbẹnu. ó ti bẹnu léyìí o. bàbá yín náà ni bẹ́ẹ̀ ṣe ń sọ ni mò ń gbọ́. kí ló wá ń jáyà fún fọkàn rẹ balẹ̀ sórí gbogbo àwọn tí ń rí àpẹẹrẹ pé ń tá a ṣe o ti bọ́ sí o ah, gbọ́ sórí ìjọ tó bá wá bá olórí wọn pàdé ah! tó bá ń gbọ́ sìkìsìkì náà mi owó dé owó dé nu owó dé ọlà dé ìfọ̀kànbalẹ̀ dé ẹ máa wá jó gàgẹ́ ní yòdò gbogbo ẹbí yín ẹ là tí ẹ lu lẹ́wàá máa wá jónú owó lẹ́mọ̀ jónú ọlá lọ́kàn yín ó balẹ̀ ó mọ̀ pẹ́ni tí ó bá lu bàtà ò gbọ́dọ̀ wọ bàtà hmm. tó bá wọ bàtà yóò ti ro bí ọ̀gbọ́ bàtà yóò ti ro ó di dandan èèyàn tí ó bá lu bàtà yóò ti ro. Yeah. Jésù Kristi. Nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ. Nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ. Nínú ẹ̀jẹ̀ kí ni ó ń ṣe ẹ̀yin ènìyàn pẹ̀lú gbogbo bí a ti ń gbàdúrà tí a ti ń wàásù wípé kí ẹ má ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú èṣù bíbélì wípé kí ni ó ha ìyà mi ya ìfẹ́ Kristi owó ni ọrọ̀ tàbí ìṣẹ́ ẹ ti jẹ́ kí owó kí ó yà ẹ́ kúrò nínú ìfẹ́ Kristi ẹ wá gbọ́ o èṣù ti wọlé ó ti wá ń lọ bàbàbàbà ní kíákíá ẹ bá bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà lọ́jọ́ mẹ́ta hmm, Jehovah tí ẹ bá ti wá ṣe eléyìí tán tí a bá ti parí ẹ̀sìn ẹ ó wá sí ilé ìsìn wa ẹ ó ṣe ìgbélé ọjọ́ méje nígbà yẹn ni a wá ṣe àwẹ̀mọ́ fún yín kí èṣù kí má bàa gba ògo lórí yín bóyá ẹ̀kúnlẹ̀ jẹ́ kí a gbà àdúrà jehova mímọ́ jésù kristu holy michael ọlọ́run àwọn ọ̀run o nínú ilé ìgbà ògo. ọlọ́run ṣàánú mi o ọlọ́run ayọ̀ ṣàánú mi mi ò rọwọ́ ṣe mi ò rọwọ́ ṣe mo dúró lásìkò wọn lọ́wọ́ ọ̀nà gbogbo owó tí mo ní gbogbo nǹkan tí mo ní olóò gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi mo ṣe tó láti dúró lásìkò ọlọ́wọ́ ọlọ́wọ́ ṣàánú mi ọlọ́wọ́ ṣàánú mi gbà mí lọ́wọ́ ògùn èṣù gbà mí lọ́wọ́ ògùn èṣù ọlọ́wọ́ tó sílẹ̀ tó sílẹ̀. àríkẹ́ ta ló ń lùlù fún ẹ tó ń jó mo nírú orin wo ló ń jó sí àìmọye irú ẹ o tó gbọ́ orin wo ló wá ń gbọ́ gangan tó fi ń sọ̀dí àríkẹ́ àríkẹ́ bó fẹ́ bó kọ̀ wàá sún ẹ̀jẹ̀ tiwa o mo dẹ̀ ti sọ fún ẹ mo ní kó o mú kan bẹ̀ ó ò dẹ̀ mú kankan fúnra ara mi báyìí ó ní máa fi nǹkan mi sí ẹ lára àbọ̀gbọ́ ó yá wojú mi àbá sí èrè ló mọ́ la. Jésù lórúkọ Jésù. àríkẹ́. ọlọ́dún mi sílẹ̀ o. ẹ gbà mí. mo ṣètò láti dúró láti kọ́ lọ. ṣé mo dìbà. àríkẹ́. àríkẹ́. orúkọ Jésù orúkọ Jésù ọlọ́ṣàánú mi o ọlọ́run tún ní sílẹ̀ tún ní sílẹ̀ mo ní kí lóyún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni kò tètè gbà mí torí inú bí mi bí mo ṣe wà yìí inú bí mi gidi gan. ìwọ ló kọlẹ̀kùn wa òun ló ló fọlà ló ló fowó ìwọ ló sọ pé ẹ fẹ́ jọ ọmọ là nínú ẹbí yín ìwọ ló sọ wípé ọ̀fẹ́ bí ìdílé yín ṣe wà àwọn ọmọ tó fi pilẹ̀ nígbà tẹ́lẹ̀ da àwọ̀ ògbé ó ti tú àsìkò tó máa sun ẹ̀jẹ̀ fún mi ah, ó máa ń tirẹ̀ rọ ó máa ń ti gbẹ̀gbẹ́ mo ń gbé wẹ̀rí ẹ̀kọ́ jà mí lóhùn ó bẹ̀ sí ní pé àwọn wẹ̀rẹ̀ kankan tó ń pè ń bẹ̀ yẹn wàá dìde bó o ti wà yìí wàá lọ sínú yàrá tó wà kó o lọ sọ fún pé mo ti dé mo fẹ́ gba ẹ̀jẹ̀ mi ẹjọ tó rẹ lọ́rọ̀ ẹ má pa wá ẹjọ tó rẹ lọ́wọ́ ṣàánú wá. ẹ máa padà kú náà ni ah! kò sí ẹni tó ń dọ́dọ̀ wa tó sọ wípé òun fẹ́ kí gbèsè ayé òun kó débi gíga lójijì kò sẹ́ni tó fẹ́ di ńlá lójijì tó bá dọ́dọ̀ wa ó máa kú láìpẹ́ ọjọ́ náà ni o bẹ́ẹ̀ ni o ti wá sọ́dọ̀ wa ó máa kú láìpẹ́ ọjọ́ ni àmọ́ ní báyìí mi ò tí ì bá wọ lẹ́jọ́ ọmọ tó gbẹ̀gẹ̀ lọ́wọ́ wa ni mo bá lẹ́jọ́ dìde níbi tó wà yìí wá lọ bá mo máa sun ẹ̀jẹ̀. ẹ jọ ẹ wù yà gbogbo kọ́tà sí fún wa ẹ máa kó lọ àfẹ́ mọ́ ẹ máa kó lọ ẹ máa kó lọ ẹ jọ ẹ jọ ẹ kó lọ kò ní dáa fún ìyá ayé ńlá bàkẹ́ ayé ìyá yín máa padà bàjẹ́ ni ẹ̀mí gbogbo yín máa gé kúrú ni. ṣé bó o ṣe wá sọ́dọ̀ wa ni ìgbà tó o máa wá sọ́dọ̀ ọ̀tí wa ṣerú ipò tẹ́ wà ni ṣerú inú ilé tẹ́ wà ni ṣẹ́yìn bẹ́gbẹ́ pé kó tó di pé wá sọ́dọ̀ o wá dọ́dọ̀ tèmi tó wá di pé kẹ́sùn ẹ̀jẹ̀ ó oh, ló wá dé pé gbogbo nǹkan tí mo ti fún yín gbogbo dáyìí ti gbà ló wá dé pé kí n máa kó lọ o ti jẹ tán pàápàá níwọ o ti sè ọbẹ̀ ìgbóná kò ní kò ní dáàbò ẹ. ìyàwó rẹ rèé gbogbo àwọn bíi tẹ́ gbé mi dé àwọn tó pe àwọn lọ́dọ̀ gan wọn lè gbé mi lọ bẹ̀ náà. ẹ̀ẹ́n ní oṣù mẹ́ta ló ló jẹ sílé. èmi máa lọ sà. pípọ̀ mọ́ lọmọbìnrin mọ́ kó lórí odò nígbà olóró adé tí bá mi pín fún ẹran. irú ìbéèrè tó béèrè ń kọ̀tọ́ sí ọ lẹ́nu. ẹ̀nà ẹ̀nà ẹ̀nà. gbogbo ètò ṣe ṣe ṣe ṣe tó jà gbádùn jọ bíríjì ọmọ nínú ilé ó ti tọ́jà o. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ yìí pápá lórí ọ̀rọ̀ olóbìnrin dé yìí iná mọ̀ tí ń gbé wa bá ṣe pé ẹ̀yin mọ ọlọ́run tẹ́ ẹ fi bẹ̀ mí ẹ nílò ká ọmọ ọlọ́mọ mọ́lé níbi tí mo fi pamọ́ sí lọ́wọ́. ṣé wo ló yẹ kó wà nírú situation báyìí. ẹ kì í ṣe tí mo jẹ ilé ẹ̀jẹ̀ ṣe yìí ló máa dáṣe mọ yín. tọ́ bá tiẹ̀ kọ́kọ́ fẹ́ẹ́ ṣe ìyàwó kó ṣe mẹ́rin ó fẹ́ mọ́ á pín nǹkan tí òyìn tí ìtàwọn ò ní nǹkan pín. mo forun dun ẹ̀yin méjèèjì ó fẹ́ tó oṣù mẹ́fà. wọn ò sì wá bẹ́ẹ̀ dà láyé kankan dà tí ọ̀dọ̀ wọn bojú ọ̀run bójú bá fẹ́ rọ̀ afẹ́ ni ara bá fẹ́ sán pa. ìwọ làárọ̀ wà sán pa. aláwọ̀ kan ni ní ìsìn ìṣe wọ́n mú ilé ayé kankan kankan bí ìgbà tó pé ogun láyé. ẹgbẹ́ ohun àwòdì ló jẹ́ kó máa tó ń béèrè. ọ̀rùn lì làwa o àwọn ò ní permission láti pọ̀ ní. àti bẹ̀rẹ̀ àtọ̀pín àyẹ́ òun ni gbogbo ayé ń wò yìí èsì ṣe tó kọ̀kọ̀ rí bí kò sì kò fọ kaṣọ omi tẹ́sí tí kọ́ ló jẹ́ mi. tí ẹ bá mú àwọn ọ̀daràn tó ṣe you will be fire. èmi ò sọ wípé àwọn ọ̀gá tèmi wọn ò ní fáyà mi ṣùgbọ́n kí wọ́n tó fáyà tèmi ẹ̀yin méjèèjì I am very sure wípé ẹ ti máa gbàgbé wípé ẹ ṣiṣẹ́ ọlọ́pàá ni. èmi lẹ fẹ́ rán lọ Èkó kí n lọ ra aṣọ gbogbo tí wọ́n fẹ́ lò ní gbogbo mọ̀lúùgbọ̀nbí èmi ni kí n lọ rà wá. bẹ́ẹ̀ ni olójú mi ní mi ò ní là sílẹ̀ kí kálùbọ̀ kó wọ̀ kírímìnà yẹn ọlọ́fún ọlọ́pàá. ẹ wá kí ló sọ ní burúkú yìí làwọn gbogbo sí ni mo kọ́ bá wà náà. ìná ẹ̀ lọ́wọ́ yes i know that. àmọ́ gbogbo ìgbà tí bá ti rán sí iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ ọlọ́pàá yìí inú mi máa ń bàjẹ́ ni. ọ̀pá yóò gbọ́dọ̀ ká yín torí pé apá àgbẹ̀lẹ̀ lọ́kàn apá ilé apá I will definitely know when you say the truth. sórí láàrin òde sí ọjọ́. ọmọ ọlá ọmọ owó ọmọ iyì ni kò ṣe mí o olúwa mi dákun. ọmọ ńlá ọmọ owó ọmọ iyì ni kò ṣe mí o olúwa mi. dákun bẹ̀bẹ̀ mi. má jẹ́ ń táwọ́ náà má jẹ́ ń wòṣì jẹ́ kí n fọmọ kékeré jẹ oúnjẹ tó dára. dákun bẹ̀bẹ̀ àní má ń tawọ́ náà má ń mu sí jẹ́ kí n fọmọ kékeré jẹ oúnjẹ tó dára ni. dákun bẹ́ẹ̀ mi. ìmísí látòkè kó sẹ̀ sórí mi láàrin àwùjọ lẹ́gbẹ́ lọ́tún kan máa fún rere wá mi ni. dákun bẹ́ẹ̀ mi. àní ìmísí tó lágbára ju kó sẹ̀ sórí mi kan fún rere ńláńlá wá mi dákun bẹ̀bẹ̀. nítorí wípé ọmọ ńlá ni mí orí mi kò dórí àpèsè. orí mi kò dórí àpèsè. wọn dúró dè láwùjọ gẹ́gẹ́ bí ọmọlá orí mi kò dórí àgbèsè. owó ni mo yàn látọ̀run kó rí mi dorí owó. orí mi kò dórí àgbèsè. ọlá ni mo gbé wá látọ̀run kí n lórí ayọ̀ orí mi. dá pé sí. kí n rówó lò kí n rówó ná ní gbogbo ìgbà. káyé mi kó dọ̀tun. Eh. kí n dẹ́ni tí wọ́n dúró